إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد وقفني الله سبحانه وتعالى أكبر وصلاة إخوانه محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسولي لذلك ولكن صحيح البخاري كتاب البيوع باب آكل الربا وشاهد وكاتبي ṣáptà tí a fẹ́ máa gbé yau àwọn náà nìkan tí alìmọ́mù Bukhari pè ní ṣáptà tó ní ṣe pẹ̀lú ákìlù rírà ẹni tí ó ń jẹ rúbá wa ṣáhìdì àti ẹni tó ń jẹ́ rírẹ̀ wàkátí bí àtẹni tí ó ń kọ́ kalẹ̀ وقوله تعالى بكنا قرلوا باتني الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فلو ما سلف وأمره إلى الله فمن عاد فأولئك أصحاب النار فيها خالدون ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní àwọn tí wọ́n jẹ rìbá la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu shaytanu min al-mas ìgbédìde ẹni tí alùjẹ̀nù rọ́lù tí alùjẹ̀nù kọlù ọ̀hun tí wọ́n gbé wọn dìde tó bá dìjọ́ gbé ní alùjẹ̀yàmù ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ọlọ́wọ́ bá nítorí pé wọ́n ń sọ wípé èyí tí ọlọ́wọ́ bá ṣe ní ẹ̀tọ́ ní kátàkárà tíyàn ó ṣe kátàkárà tí ó méjì profit níflù rìbá bí rìbá náà ni àwọn àfáà wọ́n ní ìtí wọ́n sọ ní wípé innama riba mithlul bay' ẹ̀kí riba káyàyàn ní owó èlé kò sí yàtọ̀ láàrin wọn àti pé kí atajà fún yàn kárí èrè níbẹ̀ nígbàtí a nǹkan lápèjúwe tààrà ní 5000 tawa times 7,000. thousand 2,000 two thousand bẹ́ wọ́n ní ìnáma rìbá ní florida kò sí yàtọ̀ tí ń bá yáyàn ní five thousand tí mo fi gba five seven thousand láti tí mo rí èrè two thousand ìròyìn wọn so ìnáma rìbá mithlu bẹ́ẹ̀ àti kátàkárà tí ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ tó gbà pé yẹn lè jìrì ń bẹ́ rìbá náà káyà yẹn ní owó èlé kádẹ́ gba èlé ń bẹ́ wọ́n ní kankan náà láti lè wá jẹ́ kí wọ́n fi rinlẹ̀ pípé kankan náà ni wọ́n wá ní ìnàmọ́ bẹ́rù nílùú àrìbá كتيف إنما الربا مثل البيع إنما الربا مثل البيع أو أبتكوكو شيء قلبه wípé ẹnà mabibẹ́rù mẹ́tìlú rírà láti lè jẹ́ kí wọ́n púrùbù ẹ̀ fáwọn èèyàn pé kankan náà ní kò sí yàtọ̀ so tó ń bá yáyàn ní five thousand naira tó ń fi gba seven thousand naira àti kí òun ta ọjà kan fún yẹn ní seven thousand naira tó ṣe kí ọjà yẹn dẹ̀ ní five thousand naira lòún rà so òun dèrè two thousand bí òun dèrè two thousand bí báyìí fa innama al-bi'ru mithlu riba wa innama riba mithlu al-bi'r so wọ́n ṣe tẹ̀síbíù rẹ̀ ní ìdí wọn kọ̀ lábàárẹ̀ so àwọn àfáà ní láti lè fi sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam pé kí ló dé tí wọ́n ṣe lé ní ẹ̀tọ́ tí wà wá ní ilé yìí èwọ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa ahallallahu al-bay'a kátàkárà tó lọ pẹ̀lú òfin tí àwọn ọlọ́mọba gbé kalẹ̀ tó lóhun àti kátàkárà tá ṣe lẹ́tọ̀ọ́ ipé kankan náà ni wọ́n òun ọlọ́wọ́ bá ṣe rìbá ní haram rìbá tó lè sọ ń bíbà yìí a ìgbogbo òun rìbá ni ṣùgbọ́n rìbá tí àwọn jàìlíyà tí wọ́n máa jẹ òun ni pé kí wọ́n yáyàn ní owó tí àsìkò àti sanwó yẹn bá wá tó tẹnitán yá ní owó yẹn tí ò bá rí owó yẹn san wọ́n ní ìmà ń tẹ́kọ̀ọ́díyà wọ ìmà ń tórbìyà wà lè olùfẹ́ ṣe ń bẹ́ sanwó tó jẹ́ ní wọ ìmà ń tórbìyà àbí kí n fún ẹ lásìkò sí ṣùgbọ́n tí n bá fún ẹ ní àsìkò sí èlé ni ó bá wá èlé ni ó bá dé màá fún ẹ lóṣù kan oṣù méjì sí oṣù mẹ́ta oṣù mẹ́rin ṣùgbọ́n yìí báyìí ni wà á fi kún ìmà ń tẹ́kọ̀ọ́díyà wọ ń tórbìyà sanwó mi àbí kí n fún ẹ lásìkò kó o dẹ̀ ṣe kí ni kó o fi èlé kó tó wọn a máa ṣe léyìí tán bá yáyàn ní owó wọ́n lè mọ́ gba èlé láti pilẹ̀ wọ́n ní òkè lápèjúwe mo fẹ́ yí ẹ ní dínárì mẹ́wàá tí wàá sọ fún mi lásìkò báyìí ó lè mọ́ gba èlé láti pilẹ̀ ṣùgbọ́n tó bá tó àsìkò tó yẹ kẹ́ni ìyẹn san tí ò bá rí san ibẹ̀ ẹni ó ti wá sọ fún wípé kí n fún ẹntáìmù sí kí n bá fún ẹntáìmù ìwọ náà ó fi owó kún owó yẹn so eléyìí ò ní rìbá abẹ́ni ẹ lè rajà lọ́wọ́ ẹ̀ náà ní àwìn àpòkè ẹ kí ẹni yẹn sanwó ọjà yẹn máa tó kò wá rí san yóò wá sọ fún wípé òun ó fún ní àsìkò sí i tó ń bá fún lásìkò òun náà fi kún owó yẹn eléyìí ni wọ́n ń pè ní ríbá aljahiliya ìbá tí wọ́n máa ṣe níjà ìdíyà ríbá yìí ni anábì sallallahu alaihi wasallam sọ pé wa awwalu ríbá adọ́rùrù ríbá àmì alàbá ìgbà tí anábì sallallahu alaihi wasallam kí lọ owó èlé fún àwọn èèyàn ó ní owó èlé tóun ó kọ́kọ́ bẹ́sẹ̀ lé òní owó èlé èyí tí ọkùn alàbá bàbá abdullahi bin abbas owó èlé tí máa gbá anábi sallallahu alaihi wasallam ó sọ eléyìí ní ọjọ́ àràfà níbi kúdbà tí ó ń ṣe ní àràfà ló ti sọ nǹkan ẹ̀yẹn bí ṣọ́kì ló jẹ́ fún alàbá torípò náà ń bẹ níjòkó tó ń gbọ́ kúrò báyẹn anábì sọ́rọ̀lá àtàndẹ̀ sọ ipé alá ríbà jahiliya mọ̀ọ̀dọ́rọ̀ anábì ní ríbà jahiliya kéèyàn jẹ yín lówó kásìkò tó yẹ ẹni tí máa rẹ̀ kọ́kọ́ fi ṣàpèjúwe ìfagilé yẹn òun ni alàbá ẹ̀gbọ́n bàbá ànábì sọ́lọ́lọ́ àtẹ́lá irú eléyìí ni máa ṣòro sọ oníwàásù tó fẹ́ kọ nǹkan fún yẹn tó ṣe pé tó wá fẹ́ kọ́ bóyá bàbá rẹ̀ gangan ló kó sí nǹkan yẹn àbí bàbá bàbá rẹ̀ àbẹ́gbọ̀n bàbá rẹ̀ ló kó sí àti ṣerú wàásù ráyìí máa lé fún yẹn ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ipe kò jíṣẹ́ tó ń èyí tó bá tabóhun gangan fún rẹ̀ ó gbọ́dọ̀ sọ ọ́ síta èyí tó bá rẹ̀ tabẹ́ni bọ̀ nínú rẹ̀ ó gbọ́dọ̀ sọ ọ́ síta eléyìí náà ni tó sọ ìwọ tó ń ṣe wá àti fáwọn èèyàn wọ́n pé wá àti tó ń ṣe bẹ́ẹ̀ wí kò sọ ó sọ náà ni wọnú ó fi kẹ́kọ̀ọ́ ń bẹ́ ó lè fi jìnà sí nǹkan yẹn torí pé bó ṣe ń sọ ìwọ gan náà ti mọ̀ pé tó ń sọ yìí ìwọ gangan ló ń bá wí tó pé lára ọ̀nà tí àwọn aṣewáàsí àwọn oníwáàsí táwọn gan máa fi kẹ́kọ̀ọ́ òun ni opportunity tán ní láti máa báwọn èèyàn sọ̀rọ̀ torí pé òun náà ní fẹ́ máa takun tó ń sọ gẹ́gẹ́ bí anábi ṣọ̀rẹ́bà alẹ́sọ̀láàtọ̀sọ̀láàm bó ṣe sọ oníwà máa orí ìdù ánù kọlífọ́kùn ilá máa hàn ákùnmá ánù ó lẹ́yìn èèyàn mi kò tí mò ń sọ fún yín pé kẹ́ ẹ mẹ́ṣe èmi náà ní fẹ́ kan yẹn kí ní báyìí yẹn ṣe kó ṣe kókó sí tiẹ̀ lèmi náà máa ṣe àbí kí ní kẹ́ ẹ má ṣe nǹkan báyìí kó ṣe pé ní tí mo ní ẹ má ṣe yẹn lèmi náà máa ṣe sókè la fẹ́ ẹni tí ọlọ́run ọba bá ní kó ní opportunity àti máa báwọn èèyàn sọ̀rọ̀ kó máa ṣe wá sí lára ọ̀nà tó ń gan náà ó fi máa tún rẹ̀ ṣe lọ opportunity tó ní ẹ̀ torí pé tó bá jẹ́ni tó lójútì ní tó ń sọ fáwọn èèyàn kan máa ṣe òun ló máa bá láti máa ṣe nǹkan yẹn nítorí ẹ̀pọ̀ àwọn èèyàn láti pé máa ṣe òun náà ó máa ṣojú kòkòrò àti ṣe nǹkan yẹn torí pé kò ń ṣe gbogbo èèyàn ló fẹ́ wo ń tà ń sọ. àìlòmí ń bẹ ìta ń ṣe ló fẹ́ wò ibìtẹ́ lómi ti ń mọ́nà nìyẹn ìtafà ń ṣe lòun fẹ́ mọ wò ń tiẹ̀ ẹlòmí ó sọ yìí tó wáyé pé nǹkan tí ó da ní sáfà lágbájá máa ṣe tó wá ṣe kó jọ́nà ní sáfà lágbájá ṣe ni àwọn kan nù àwọn kan dẹ̀ ní kò ọ̀rọ̀ àtàfà ń sọ lòun wò kódà fọ́ àkóṣe pé ó ní káwọn máa ṣe nǹkan wọn fúnra rẹ̀ ló fún àfá alẹ́ ìsúrìdì pé àwọn èèyàn gbogbo aṣá ó ti sọ ìtọ́nà sọ káwà múlù ti wa wàhálà ti ti ẹ̀ ní pé ọ̀tọ̀ni tó sọ fún ọ̀tọ̀ni tó ń ṣe ṣùgbọ́n lómi òwò tó wò sọ anábọ̀wá muhammad àsìkò tó yẹ kó san tó ó lóun ò tí ní a ní kò sí problem a fún ẹ lásìkò sí ṣùgbọ́n wàá fi iye báyìí fún bóyá owó yẹn ayá ni o bóyá atajà fún láwìn ni o kókó ni kó jẹ wá lówó àsìkò tó yẹ kó san tó kò rí san aláàfún ní táìmù sí ṣùgbọ́n òun náà fi owó kún eléyìí wọ́n ń pè ní bàjá ìrìyà anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé kí ni mọ̀wùdúrù ìta ti fagilé ni sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala wa ni alẹ́dínà àkùrú na ríbà àwọn tó ṣe pé wọ́n ń jẹ ríbà pàtàkì jùlọ jahiliya yìí láyà kó kama ya kó mú lẹ́bí yàtà àbápò ṣọ̀ìpánú nínú ọlọ́run ní tó bá di jọ́ ń gbé ń di alkiyama bí ẹni tí wèrè kọlù tálùjọ̀n rọ́lù òun ni wọ́n ṣe dìde láti mú sàárè wọn ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ọlọ́run ní tá fi tíìtì wọn bẹ́ òní pé ń gbà kan bẹ láyé wọ́n ní kí ni إنما البيع مثل الربا يعني إنما الربا مثل البيع kò sí àtọ̀ láàrin káyáyàn lówó kí agbègbè bákan náà kátàjà fún èèyàn kágbà èlé lórí ẹ̀sẹ̀ nìyẹn ò bá róyìn ẹ̀sán lásìkò tí àjọ àgbélé lórí àti kí àrọjà níye kan káwátà níye tó ju iye tí ara lọ kádẹ̀ méjì profit gẹ́gẹ́ bí àpèjúwe tí mo mú wá lẹ́ẹ̀kan èèyàn káyáyàn ní owó ó yàn 5000 ìgbà tí àsìkò tó yẹ kó san tó olóhun ò ní 5000 ó ní kò sí problem máa fún ẹ lóṣù kan sí ṣùgbọ́n ó máa di 7000 àtẹni tó ṣe wípé ó ra ọjà ní 5000 ó dẹ̀ tà á fún yàn ní 7000 èrè 2000 ni wọ́n jọ rí so wọ́n ní kílẹ̀ ń tako eléyìí fún tí ẹ̀ ń sọ pé eléyìí ó wà òkè ìnàmọ̀lẹ́wò mísìlò rìbá يعني ìnàmà rìbá mìtú àgbẹ̀ ìkankan náà ni so láti lè sọ wípé ìkankan náà ni wọ́n tún wá kàn ń pa pẹ̀lú pé wọ́n ṣe kọ́lbù rẹ̀ nípa pé wọ́n ní ìnàmà ìbẹ̀rù mìtú àrìbá ipe kò sí nǹkankan tó burú ń bẹ́ẹ̀ bá ní nǹkan burú wà áhàlọ́lọ́hù lẹ́yà èyí tí ẹrajà níye kan tẹ́ tánilé nǹkan ẹ̀ ọlọ́wọ́ bá ṣe ní àláàlú wàhárọ́mọ́ rìbá ṣùgbọ́n kẹ yáyàn lówó lásìkò tó kẹni ẹ máa rí ń san kẹwàálẹ̀ ẹkùn lásìkò sí ẹ̀ẹ́fowó kún àbí kéèyàn rajà lọ́wọ́ yín àsìkò tí ẹkó san tó kò wá rí san ẹ̀wá ní ẹ̀ẹ́fun ní àsìkò sí àwọn tọ́lọ́n bá ní kí wọ́n ní ṣéǹjì lọ́wọ́ wọ́n tẹ̀rù sínú eléyìí lára àwọn tó wá tẹ̀rù sínú rẹ̀ ní ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam tó ànábì sallallahu alaihi wasallam kò wo pé bàbá àwọn àbẹ́gun bàbá àwọn lẹni tí ó tẹ̀rù sínú nǹkan yẹn ó ṣe é léèwọ̀ gẹ́gẹ́ bí ẹni tí wáàtí yìí wa wá dé wá bá ẹni tó bá gbọ́ wáàtí tó ń ṣe fún wọn yìí ha tó jáwọ́ ń bẹ̀ fọ́láwù máa sára èyí tó ti gbà tẹ́lẹ̀ ọlọ́run bá ní àyọ̀ǹda fún tó ló jẹ́ pé ẹni tó máa ń ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀ bóyá ó ń ṣe àwọn bí ọtí ló ń ta ní lápèjúwe abáwọn kan tó jọ wáyé mẹ́ ló ti mẹ́kì owó ó wá gbọ́ wá sí ó túbá ó ronú sí wàdà àwọn nǹkan tó ti méèkì tẹ́lẹ̀ yẹn wọ́n yọ̀ǹda ẹ̀fún wọ́n yọ̀ǹda ẹ̀fún tó bá ṣe wípé nǹkan tí ó túbá sincerely ni fọláwù máa sọ́la wọ amúrùhù ìlàlọ́ ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ẹni tó ti méèkì owó mi ká máa gbowó èlé ìjọ kan ló wá gbọ́ wá sí ẹ̀rú bá ó bá stọ́ọ̀pù ẹ̀ ṣáàpù fún gbogbo owó èlé tó ti gbà tẹ́lẹ̀ yẹn kó lọ dá owó ẹ̀ padà tó bá lè ṣe òun ló dáa jù ṣùgbọ́n tí ò bá ṣe èyí ń ti lọ nìyẹn torí pé kò gbọ́wọ́ àti rẹ̀ tẹ́lẹ̀ pé nǹkan yẹn ò dáa ṣùgbọ́n tó bá mọ̀ pé nǹkan yẹn ò dáa òun ni ò jáwọ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ eléyìí àásọ wípé kó dáa padà kó dáa padà torí pé kí ni ó mọ̀ ṣùgbọ́n òun ni ò kúrò níbẹ̀ so tí ó bá ti ẹ̀wà ṣẹ́kù yóò ṣẹ́kù èyí tí yóò lè fi máa sọ̀tẹ́ẹ̀nì ààrẹ yóò ṣẹ́kù so a lè mọ́ sọ pé kó dá gbogbo everything padà torí pé jíjẹ múmú lè fẹ́ nira fún ṣùgbọ́n ẹni tí ó mọ̀ kò mọ̀ dájọ́ ẹ̀sìn lórí nǹkan yẹn ó rò pé nǹkan tó ń ṣe tó dáa ní bọ̀ kò mọ̀ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni so irú èèyàn bẹ́ẹ̀ a sọ pé kí òun máa ṣe kí ni ó kọ̀ntínú pẹ̀lú tó ti àkwáyà tẹ́lẹ̀ sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń fa man ja'ahu maw'idatun min rabbih ẹni tí wà tí bá wá dé wá bá láti ọ̀dọ̀ olúwa rẹ̀ wa man 'ada ṣùgbọ́n mi tí ó gbọ́wà sí tó ló ń jáwọ́ tó tún padà síbẹ̀ ọ̀wọ̀lá ìkà sáàrùn náà rùn fi àkọlì yóò ọlọ́wọ́ bá ní àwọn ọmọ lẹ́nìyẹ òun fi á kọ́lídùn tí ó dẹ̀ máa bẹ́ẹ̀ ti gbére àbí tí ó jẹ́ fúngbà gbọ́ọ̀rọ̀ òun fi á kọ́lídùn ó lè ní ìtumọ̀ méjì torí pé alkolood kolodan ìsọpéyìn ó máa bẹ nínú ná méjì ni ìkan bẹ tánpẹ ní alkolod almuakat ìbẹ̀ ń bẹ tó ṣe pé ó ní àtìkò tẹ́ni ó kúrò ń bẹ gbogbo ẹni tí ó bá ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tó kú fúrú ẹniyẹ tó bá wọná ó ní àtìkò tí ó lò nù tí ó fi padà kúrò ń bó ti ẹ̀jẹ́ wípé ọjọ́ kan nínú náà ó lágbára gan kọlọ́wà mọ́bí káwọ̀ ọ́ so alkhuludul mu'aqqat àbí alkhulud al'amadi ìwọ náà tó ní àsìkò àti alkhulud almu'abbad awil abadi ìwọ náà tó ṣe wípé tó jẹ́ ti gbére téyìn ò ní jáde ń bẹ́ẹ̀ èyí tó jẹ́ ti gbére òní tó bá ti mú kúfúrú dání tó mú ṣíríkù dání ẹni tó bá wọná tó jẹ́ mú ṣíríkù yóò mọ bẹ́ńbẹ́ lọ gbére ní kò ní jáde mọ́ ẹni tó wá gbowó èlé ṣé ṣíríkù ló ṣe ni àbí bóò ni ẹni tó gbowó èlé tó ń yáyàn ní owó èlé ó lè ṣe ṣíríkù ó lè lè má jẹ ṣíríkù ló ṣe tó bá justify owó èlé tó ń gbà tó lóun ò rí nǹkan tó burú ń bi pé kó mọ gba èlé faqad kafara ó ti ṣe kẹfẹ́ ni waqad ashraka hawahu ma'a Allah ó ti mú ìfẹ́ ẹnu rẹ̀ ní ọlọ́wọ́ ó ti gbé e sí ipò ọlọ́wọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n tó náà bá mọ̀ ìgbé ká gbowó èlé ò dá kò bá ń jiyàn lórí ẹ̀ ṣùgbọ́n tó fi ń tó ń ṣe tó fi ń jẹun ló irú àwọn yíhun ni wọ́n máa bẹ nínú iná fúngbà gbọ́ọ̀rọ̀ àfi tọ́lọ́n bá ṣàánú ẹ̀ lókù sọlọ́ jẹ́ pé kálà ń yáyàn ní owó èlé kò sí kọ̀ǹdíṣàn kan tó lè gbé èèyàn máa yáyàn ní owó èlé kò sí condition kan ẹ làlúrí ló mú mọ yáyàn lówó èlé bóòlù làlúrí ó ṣe mú ẹ mọ yáyàn lówó èlé kò sí làlúrí náà èèyàn lè ní làlúrí gbé oúnjẹ òkú ń bẹ tẹran ṣùgbọ́n làlúrí ò lè gbé èèyàn mọ yáyàn ní owó èlé làlúrí lè gbé èèyàn yá owó èlé lọ́wọ́ ẹni tó ń yáyàn ní owó èlé ṣùgbọ́n làlúrí ò lè gbẹ́ni tó ń yáyàn ní owó èlé láti máa yáyàn ní owó èlé ó wù ú láti mọ enrich ara rẹ̀ three máa yáyàn ní owó èlé ni ó wù ú láti máa sọ wípé innamal bay'u mithlu riba business lòun ṣe àwọn orí nǹkan tó burú mẹ́ so ló jẹ́ pé èyí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ yìí ipe faman ja'ahu maw'izatun min rabbi ẹni tí wà tí bá dé wá bá láti ọ̀dọ̀ olúwa rẹ̀ láti ọ̀dọ̀ allah fantaha tó dẹ̀ jáwọ́ fọ́láwọ́ masala èyí tí ó ti gbà kọjá ìgbà tí ó mọ̀ tẹ́lẹ̀ ìlú ti lọ nìyẹn wọ́n á múrú ilọ̀lọ́ ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n mọ̀ nà áádá ṣùgbọ́n ni àwọn ọmọ nánu tí wọ́n lè mọ bẹ́ẹ̀ lọ gbére bóyá gbére nítorí pé ó jọsifá àbí kí ó mọ bẹ́ẹ̀ fún gbàgbọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ìsọ fún wa aburú ìtàkìlì ní rìbá conventional banks tààmà káàkiri irú ìbáwò làwọn ń jẹ láì kí tàbí ṣùgbọ́n ìbájà ìríyà ni wọ́n jẹ́ irú ìbátọ́lọ́wọ́ bá ń sọ fún àwọn mùsùlùmí ipé yá yọ lẹ́dínà àmàlù láta àkúrò ríbà àdọ̀áfànúdọ̀ àfàdà ọlọ́nínú pẹ̀yìn olùgbàgbó òdòdó ẹ má jẹ rìbá owó èlé ẹ má jẹ ní àdìpèlé ẹ má jẹ ládìpèlé bẹ́ẹ̀ ṣe ń jẹ́ yìí ọ̀nà wọn náà fi ń jẹ ládìpèlé tí wọ́n jọ ní agrimenti tún tó ó yá 5000 naira ó ní láàrin oṣù méjì oṣù méjì tó kò rí 5000 kó kalẹ̀ ó ní bó ní owó mi ń kọ́ ó ní mọ́ bínú mi tí rí ó ní ó dá màá fún ẹ lọ́jọ́ sí ṣùgbọ́n wà fi 2000 kún kátún oṣù méjì kún ó tún di oṣù méjì yẹn ẹni òtítún rówó yẹn bóò ní olóhùn òtí ìrìnà ọ̀rà máa tún fún ẹ lásìkò kún ó tún fi 2000 kún máa fún ẹ ní oṣù méjì kún so ẹlò ní 5000 naira ló yá lọ́wọ́ ẹni tó yá owó lọ́wọ́ rẹ̀ ọjà 5000 naira ló rà láwìn lọ́dọ̀ ẹni tó ti rà á láwìn ṣùgbọ́n kò rí owó san ní àsìkò tó ṣe wípé wọ́n jọ àgírílé ẹni ó máa fún ní táìmù bó ṣe ń fún táìmù ni ó máa fowó kún ni ó máa fowó kún five thousand lè di twenty five thousand naira five thousand lè di thirty thousand naira eléyìí ni wọ́n ń pè ní kíni aklu riba ìmájẹ riba ní àdáhàfà mùdàáfà ní àdìpèlé àdìpèlé wọn a máa ṣe léyìn nígbà jàìdíyà àwọn conventional banks tá a mọ̀ lónìí náà náà tó ṣe ìtàwọn náà ń ṣe nìyẹn ìtawọn náà ń ṣe nìyẹn tábà yẹ lówó wọn fi èlé from inception làwọn ó tiẹ̀ ti ṣe àti ìpìlẹ̀ ni wọ́n ti láwọn yẹ ní one million naira tó fi san bóyá one point three àbí one point five bí àsìkò báyìí tásùn yẹn bá tó tó ò bá ṣe kí ni tó ò bá rí san nǹkan yẹn lè di two point something so bí ó ṣe máa gorí ẹ̀ ìwé ẹni tí àwọn ìlú tán máa yá lọ́wọ́ world bank àbí lọ́wọ́ imf ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ pé gbogbo owó tán yá lè mọ́ ju bóyá 100 billion naira látẹ̀jú àbí billion dollar àìtètè sanwó yẹn ní àsìkò tí àwọn àti imf àbí world bank jọ àgbílẹ̀ lórí ó lè sọ ó yẹn di 5 billion ó lè sọ di 500 billion huh? ó lè sọ di five hundred láti hundred billion dollar ó lè di five hundred billion dollar ó lè sọ di trillion látara ìtàn ní àsìkò tó yẹ kí wọ́n san so àwọn olóhùn aláwọn ń wá debt relief so kan ṣe àforíjì fún àwọn owó tán yẹ́ òtó nǹkan tẹ́lẹ̀ ṣùgbọ́n àìsàn lásìkò tó yẹ kán san wọ́n ma fi kún owó yẹn eléyìí ni kí ni akùlù rìbà àbàáfà mọ̀dọ̀ àbàáfà ìjẹ́ rìbá lájẹ tún jẹ́ sọ́lọ́mọba wata ala ta'ala ní káyàgò sí nǹkan yẹn káyàgò fún ẹ má ṣe é ẹ ayọ̀ na ámànù ó pé ẹ̀yìn tẹ gbọ́lọ́hún gbọ́ látàkùlù rìbá abàáfà mùdàáfà ẹ má jẹ rìbá ní àdìpèlé sọ́ni tó pèrè ní mùsùlùmí ló ṣe pé ní tó mú níṣẹ́ ni kó máa yáwọn èèyàn ní owó kéèsì ẹni tó ń yáyàn ní owó èlé kéèsì tó ṣe wípé ó lágbára gan ni ó lágbára gan tá a bá wo ìlérí àti ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó so mọ́ ike láyà tàkàbọ́tù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala alẹ́dínà yà kúrò na riba láyà kòmúnà ìdàkàmáyà kúmù lẹ́bi yà tàkàbọ́tù ẹni tó ń jẹ rìbá ọlọ́ni ìgbédìde ẹni tálùjẹun ló ti kọlù láàgbìn wọn tó bá jọ ń gbèdè àlùkìyàmà torí pé wọ́n sọ pé kí ni ẹnìyàmà ìbẹ̀rù nílò rìbá bísínẹ́sì làwọn ń ṣe bísínẹ́sì làwọn ń ṣe wọ àhálọ́láhù bẹ́yà bísínẹ́sì kí ó dẹ̀ bófin ọlọ́wọ́ bá mú ọlọ́ṣe láàrín wà hárámà rìbá rìbá tó takòfin ọlọ́wọ́ bá ṣe ní حرام فمن جاء معيذة من rabbi فانتهى falahu ma salaf wa amru ila Allah ẹni tí ó bá gbọ́wọ́ àti látọ̀dọ̀ ọlọ́run ọba tó dẹ̀ jáwọ́ èyí tó ṣe sẹ́yìn ọlọ́run ní ayọ̀ǹdẹ̀ ẹ̀fún ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n wọ́n ma na ẹni tó bá ní tó wọn ma ṣe ń tó wọn yẹ bíznẹ́sì lòun ṣe àbá máa sọ fún mi gbowó èlé máa fáwọlá ìgbà àṣàbò náà rùkùn fi àpàdìmọ̀ ọmọ náà ni wọ́n tún dẹ̀ máa bẹ́ẹ̀bẹ̀ lọ béèrè àti tún máa bẹ́ẹ̀bẹ̀ fún gbàgbọ́ ọ̀rọ̀ so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala rẹ̀ sọ pé kí ni ya yọ lẹ́bi na amanu láta àkúlù rírà àbàáfàn náà máa láwọn rìbá náà tún wá bí rìbá albuyo àti rìbá èyí tí a lè pè ní rìbá alfad àti kí ni rìbá nàtíyà rìbá alfad àti rìbá nàtíyà abẹ́ rìbá albuyo yẹn ní ṣe pẹ̀lú tàbá fẹ́ pààrọ̀ nǹkan àwọn items kan bẹ tẹ́sí sọ pé tá bá máa pààrọ̀ wọn kò sí lọ kábọ̀ ń bẹ kò sí lọ kábọ̀ ààbẹ̀ gbọ́dọ̀ pàrọ̀ àwọn kan mú wọn kan jura wọn lọ so eléyìí àwọn àfá wọn ṣàlàyé fún wa ní tí ó fi yé wa gbogbo àwọn oúnjẹ tá a máa ń wọ̀n tá a máa mẹ́ṣọ̀ bóyá lè máa wé ẹ̀hún síná so àwọn oúnjẹ wọ̀nyẹn oúnjẹ tá a bá fẹ́ pààrọ̀ tá a gbọ́dọ̀ ṣe kéyìn a gbọ́dọ̀ ṣe lọ kábọ̀ kọmọdé jẹ́rùn oúnjẹ kan náà àtúngbọ́dọ̀ jẹ́ kó jura wọn lọ torí kí àlékún mọ́ wọ́ tàlékún wá fi lè wọ́rú oúnjẹ kan náà ta fẹ́ pààrọ̀ tó jẹ́ oúnjẹ ta mọ́ mẹ́ṣọ̀ tàlékún bá fi lè wọ́ àkóso tó ń pè ní ribal fọ́nà ìyàwó oúnjẹ tó ṣe wípé ó jẹ́rú kan náà ó dẹ̀ jẹ́ oúnjẹ ta mọ́ wọn ṣùgbọ́n tàbá kí ń ṣerú kan náà ṣùgbọ́n oúnjẹ ta mọ́ wọn ni wọ́n wọ́n lè jura wọn lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ ń bẹ́ àti fún aláwọn àpèjúwe yìí bí ká fẹ́ pààrọ̀ ráìsì àtẹ̀wà ráìsì àtẹ̀wà oúnjẹ tá a mọ̀ wọ̀n ni wọ́n ṣùgbọ́n wọn ń ṣe oúnjẹ ẹ̀kan so a lè fi kọ́ọ̀pù ráìsì méjì fi gba kọ́ọ̀pù ẹ̀wà kan àbí vice versa ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ tí lọ kábọ̀ bá ti wà ń bẹ́ àkóso ìrìbánà sí èyí ò yàtọ̀ sí ìbáta àṣàbàyé tọ́ǹtì ipa tí kò fi ẹkí yẹn kan sanwó tó kò á rí san ẹnìyàn ọlọ́run fún lásìkò sí owó okun rìbá jà ìníyà gangan nìyẹn ṣùgbọ́n rìbá àlùbẹ̀rẹ̀ òun ní ṣe pẹ̀lú intan pààrọ̀ tó wá ṣe pé oúnjẹ ta mọ́wọ̀n ni wọ́n tí wọ́n bá dẹ́ oúnjẹ kan náà nǹkan méjìlá gbọ́dọ̀ observe àkọ́kọ́ wọn gbọ́dọ̀ jura wọn lọ́wọ́ ẹ̀kejì kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ tí o máa ń ṣe oúnjẹ kan náà bí ráìsì àti ẹ̀wà lápẹjúwe so kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ ṣùgbọ́n wọ́n lè jura wọn lọ pé wọ́n ń ṣe oúnjẹ kan náà ṣùgbọ́n oúnjẹ kan náà kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jura wọn lọ èèyàn fi ráìsì ọ̀fadà fi pààrọ̀ ráìsì àrósọ̀ kò gbọ́dọ̀ jura wọn lọ ìkan dáa jù kan lọ nínú ẹ̀sìn Islam kò ní túmọ̀ ráìsì ni rice ń jẹ́ so tó wá mọ̀ pé o fẹ́ jẹ ìran ráìsì kan kò ní ìdìbò sọ wípé kẹ fi pààrọ̀ kí kọ́ọ̀pù kan wájú kan lọ ìwọ tàyí tí wọ́n níyẹn kó gbowó rẹ̀ kó wá lọ fi ra rú yìí tó fẹ́ jẹ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni owó tà ń ná owó tà ń ná kò gbọ́dọ̀ jura wọn lọ tá a bá fẹ́ pààrọ̀ wọn tá a bá jẹ́ ru owó kan náà tó ló jẹ́ pé ẹni tó ń ṣe iṣẹ́ ṣẹ́wóṣẹ́wó ipé tí ó ní tó bá mú 1000 wá owó fi fún ẹ ní 900 agánrán àbí tó bá mú ẹran 1100 wá o lè fi gba 1000 agánrán so owó yẹn náírà náírà ni wọ́n kò gbọ́rọ̀ jura wọn lọ ṣùgbọ́n afẹ́pàrọ̀ náírà àti dọ́là níṣẹ́ èèyàn mú 100 dollar ohun dání olóhun fẹ́ ṣẹ́ olóòrò àwọn tí wọ́n ń ṣẹ́ owó wọ́n ní 1400 naira làwọn aṣẹ́ a 1400 naira ní ẹyọ kan so tó túnmọ̀ sí pé bí a ń kẹ́ bí 140000 naira ni ó jẹ́ 100 dollars tó sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé kò kí ń ṣe owó kan náà ṣùgbọ́n lọ kábọ̀ ò gbọdọ̀ sí ń bẹ́ tí lọ kábọ̀ bá ti wà ń bẹ́ àkóṣíríbà nà sí à tó wá ṣe pé owó kan náà ni náírà àti náírà lápàrọ̀ dọ́là sí ọ̀la pàrọ̀ tí lọ kábọ̀ bá wà ń bẹ́ náà àkóṣíríbà nà sí à tí ò bá ti lọ kábọ̀ ṣùgbọ́n jura wọn lọ àkóṣíríbà alfọ́ọ̀mù méjèèjì ni abẹ́ ń tán pè ní ríbà ìgbòyóró so yẹ tún yàtọ̀ sí ìta àkíríkì lákọ̀ọ́kọ́ èyí tá tírítì lákọ̀ọ́kọ́ náà ń pè ní ríbá àdúyùl ríbá tó ní í ṣe pẹ̀lú gbèsè òun ní tàkọ́kọ́ ìyẹn ni ríbá àjà ìlíyà gangan tí àwọn èèyàn máa ń ṣe so tí èèyàn máa ń ṣe ríbá àdúyùl òun rìn ní agbègbè kókó sí kí ni ríbá jàìlíyà ẹni tó bá ń ṣe ríbá alfọ́dù ó súnmọ́ kókó sí ríbá annasiya látara rẹ̀ náà ó lè kó sí ta màtíkì ni ríbá àdúyùn torí ẹ̀ gbogbo ìran ríbá agbọ̀dọ̀ jìnà sí lára ẹ̀ṣẹ̀ tó dẹ̀ fi burú jù lọ òun ni ọ̀rọ̀ ríbá ẹni tó ń jẹ ríbá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kánà wípé kí ni ó ń jọ ọlọ́wọ́ ọba lógun ni ó ń ja ọlọ́wọ́ ọba lógun ọlọ́wọ́ bá sọ pé kí ni fa'zanu bi harbi min Allah wa rasuli ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ so torí pé ká da ẹkọ́nọ́mì rú ní tó lágbára ni ká ṣe nǹkan tí ó affect ẹkọ́nọ́mì jíjẹ múmú àwọn èèyàn kéèyàn ti kí ni kó lóun fẹ́ nísìnyí káwọ báwọn nǹkan ṣe shoot lọ sókè tí prices ti commodity lọ sókè so tí nǹkan bá bẹ̀ sí ti bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n ní àwọn èèyàn lára eléyìí lára àwọn nǹkan tó fi burú jùlọ nínú ẹ̀ṣẹ̀ onígbó ṣe pé nǹkan tó máa ní ṣe pẹ̀lú jíjẹ múmú àwọn èèyàn kámọ̀ ṣe tí ó ní wọn lára ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé kama ń ṣe ìfikàr oníkàmá ọ̀dọ̀ oúnjẹ táwọn èèyàn nídìí àbí nǹkan táwọn èèyàn nídìí nítorí pé kí ni afẹ́jọ́ kí owó rẹ̀ lọ sókè táàrí mọ̀ fáwọn èèyàn nídìí ẹ̀ ní àsìkò tá ń ṣe so wọ́n ní láyà tẹ́kírù ilẹ̀ ẹlẹ́ṣẹ́ èèyàn ni máa ṣe rú nǹkan bẹ́ẹ̀ nítorí mọ̀ fáwọn èèyàn nídìí ẹ̀ lásìkò tó lọ tọ́jú ẹ̀ pamọ́ ó fẹ́ kán máa pariwo káàkiri fáwọn fẹ́ nǹkan báyìí wà máa gbé e jáde wà máa tà ní owó gọ́bọ́ì owó tí yẹn ń rí yẹn ní owó ẹ̀ṣẹ̀ ni owó ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n lèmi ṣe máa ṣe tó bá ti rí fáwọn èèyàn ní ìdì nǹkan yóò gbé e jáde yóò máa fowó kún yóò máa ta lówó ọ̀pọ̀ àti yóò máa ta ní owó tí ó pọ̀ owó gọ́bọ́ì yóò gbélé e lórí profit tó ń ń gbà ẹ̀ ní profit kí ni ẹ̀ṣẹ̀ ní so èyí tí ó máa ń affect jíjẹ múmú àwọn èèyàn islam lórí sí lára ni pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní látàlá awọn àwọn tó gbé ọjà bọ̀ wá sínú ìlú tó fi wá tajà nínú ọjà mú lọ pàdé wọn lọ́nà wá sáré rà á ta fún àwọn èèyàn ẹ má ṣe bẹ́ẹ̀ torí kanisọ láàbá mo fẹ́ jẹ́ ká ní àwọn èèyàn lára má ní àwọn èèyàn lára nítorí pé wọ́n fẹ́ méèkì owó bákan náà mọ́sọ̀ fáwọn ẹ̀tọ́ ń gbọ́jábọ̀ wá pẹ́ jẹ́ ń bá yín ta tí wọ́n wá tún lọ ní àwọn ará ọjà náà wá tún lọ ní wọ́n lára ẹni tó lọjà lóhun fẹ́ tà á tó ń bá rí bí 20,000 ìwọ́n ní àti 3,000 kí ni àbá gbé lẹ́nu ọjà mọ́ ṣe lè ṣe 100,000 láti wọ́n á dẹ̀ rà torí báwọn tán bẹ nínú ọjà báwọn náà bá ṣe rà á ni wọ́n ṣe gbé owó lé nǹkan yẹn yóò wá di nǹkan tó ń affect àwọn èèyàn kí la fẹ́ lò ní pé ọ̀rọ̀ kátàkárà ẹ̀sìn mójútó púpọ̀ tó jẹ́ pé lára beauty and Islam o ní pé ọ̀rọ̀ kátàkárà àwọn èèyàn ẹ̀sìn wá lófin fún tó ṣe pé anybody tó bá ní takòfin yẹn ẹnìyàn ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ni so òun ló fà tọ́nà ọba fi sọ wípé ẹni tó ń gbowó èlé ẹni tó ń gbowó èlé bóyá ó yáyàn ní owó ni tó ń gbè lélé lórí àbí èèyàn jẹ́ lówó ni tó ń gbè lórí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ní fàzànù tí ọlọ́wọ́ ọba tí bá tún bá tẹ jáwọ́ bẹ́ẹ̀ fàlákùrú oṣù àwọn àlèkù ẹgbójúlówó owó yìí látọ̀tún imú wọ́n látún lọ àyíkẹ́ ṣàbòsí fáwọn èèyàn sí fún yín bákan náà káwọn èèyàn ṣàbòsí fún yín náà eléyìí ọlọ́run ọba ní ta gbégilé ẹ má ṣàbòsí fún àwọn èèyàn kò sáyé yẹn láti máa ṣe àbòsí bẹ́ẹ̀ ni kò sáyé káwọn èèyàn ṣe àbòsí fún yín náà ibi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ka ọ̀rọ̀ rìbá tó ká fún so tàwádẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wá sọ fún wa wípé nǹkan yìí ẹ kò dánú ìsìláàmù láti ta kò dánú ìsìláàmù láti ṣiṣẹ́ nìkan kò dánú ìsìláàmù láti máa ṣe irú iṣẹ́ báyìí káwò ìtìlá kò ṣe pé rìbá wà ń di iṣẹ́ yẹn tí ò bá sí rìbá ń bẹ̀ èyí tó sún mọ́ òun ni kó ṣe wípé ń tàǹpè ní gambling àbí horror ìtàǹpè ní tẹ́tẹ́ àbí ìrújú tó ní agbára wà ní irúṣẹ́ náà tí ò bá tún wá sí yẹn ń bóyá ìran àbòsí kan tún wà ń bẹ́ reasons mẹ́ta tí islam fi lè sọ fún wa wípé a lè ṣiṣẹ́ kan nílé ìsílà kó ṣe pé ìkànnú mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí bó ṣe pé iṣẹ́ yẹn ní mẹ́tẹ̀ẹ̀ta nú àbòsí àbí tẹ́tẹ́ àti ìrújú tó lágbára àbí rìbá mbẹ́mbẹ́ àyàfi tí nǹkan yóò bá jẹ́ pé nǹkan tó tún jẹ́ mọ̀ haramu libati kó jẹ́ haramu in an officer nísìnyí ẹni tó ń tẹ́lẹ́dẹ̀ nísìn àbẹ́ni tó ń ta ọtí ọlọ́mọba subhanahu wa ta'ala ó dídì ṣe ọtí títà ó ṣe léwọ̀ ó ṣe ọtí múmu ó ṣe léwọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ó bẹ́ẹ̀ إن الله إذا حرم على àtìlẹ̀ ṣe شيء harọ́mà عليه tọ́lọ̀ ń bá ní káwọn èèyàn má jẹ nǹkan owó nǹkan وفون، náà yóò so ọ̀rọ̀ rìbá ó lágbára gan ó lágbára gan so lẹ́yìn alìmọ́mù bukari alayhi rahmatullah wọ́n ni hajjátana muhammad bin bashar kọ́lá hajjátana hundar قال حدثنا شعبة عن منصور عن أبي عن مصروف عن عائشة رضي الله عنها قالت لطب يا عائشة قل لما نزلت آخر البقرة فراهن النبي صلى الله عليه وسلم عليه في المسجد ثم حرم التجارة في الخمر سنيا نبوة محمد صلى الله عليه وسلم وباتي إطاري سورة البقرة tí ó sọ kalẹ̀ ó ká fún àwọn èèyàn dẹ̀nà nípọ̀lá àtọ́lá ń sọ fún wọn pé ìmá ṣe bíznẹ́sì ọtí èèwọ̀ ni ìmá ṣe bíznẹ́sì ọtí èèwọ̀ ni tó a sọ fún wa pé ọtí muharrama libatiha in tó jẹ́ wọ̀ in and of itself ni a kì ń ta ọtí bá a ṣe kí ń mú láàṣe kí ń ṣe kí ń ta so èèwọ̀ náà nìyẹn so gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ mutí a dẹ̀ ma taa ta ọtí a gbọ́dọ̀ ma jòkó tí ẹni tó mutí a gbọ́dọ̀ máa fi mọ́tò wa kẹ̀kẹ́ wa káwọn fi kó ọtí gbogbo eléyìí ni tí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ti ó ṣe léwọ̀ fún wa láti lè fi jìnà sí ọtí ọlọ́run ọba subhanahu wa ta'ala tún yá ayọ̀ lẹ́dínà àmàlù mo pẹ̀yìn tẹ́ gba ọlọ́run ọba gbọ́ innamal khamru láti lè fi wo bóyá níta fẹ́ ṣe ṣé yóò dá àbí yóò dá والأنصاب والشبيب رزق أكبيني من عمل الشيطان لا رأويشة يشو تون تيعوين يتبعني فاجتنبوه أجنسي لعلكم تفلحون كما بجيري وبرك يا أيها الذين آمنوا مكتئين تيقولون وبابا ó parí bẹ̀yẹ tó kí la'allakum tuflihun kẹba tó ló jẹ́ pé tíyàn bá ti ní mùsùlùmí lòun ìtumọ̀ rẹ̀ o ní pé ó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ kó fi ọlọ́run ọba so ọtí ni tẹ́tẹ́ ni yóò jìnà sí إنما الخمر والميسر والأنصاب والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان ليوقع بينكم العداوة والبغضاء في الخمر الله الشيطان تاريه tó fẹ́ ṣe ni pé ó fẹ́ dọ́tàálẹ̀ láàrin yín ó fẹ́ dá tẹ́m̀bẹ̀lẹ̀kúnlẹ̀ láàrin yín ìlúkọ́mùrí níbi ìmá mutí ìmá tọ́tí àti bẹ́ẹ̀ lọ wàlmẹ́sì síbi tẹ́tẹ́ wọ̀yà fún dẹ́kùn án zikiri tí egun yí kúrò òun ni ṣọ̀ìtọ́nù òun ni tó ń wá pẹ̀lú ọtí àti tẹ́tẹ́ ibi tán bá ti ń mu tí ó súnmọ́ kẹrí kan máa ta tẹ́tẹ́ ń bẹ́ àbí tán bá ti ń ta tẹ́tẹ́ ó súnmọ́ kẹrí kan máa mu tí bẹ́ àyè fàájì ni wọ́n dẹ̀ máa fọ́gbò mọ́ra wọn lórí bí à ń jà túká gbogbo ọgbà òun ni tẹ́ máa rí ń bẹ́ àwọn tó bá dẹ̀ jẹ́ni tó ń ṣerú nǹkan báyìí ìrántí ọlọ́wọ́n bó kéré gbèsè ayé wọn èrùn kíkí yóò jẹ́ nǹkan tí ó nira fún wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan jìnà sí fal'antum tahu ọlọ́run ọba ní àfíra ẹ̀já wọn lẹ̀ ááyà yìí òun ni ááyà tó sọ̀kalẹ̀ láti nípa ọ̀rọ̀ tí ni òun láyà tó sọ̀kalẹ̀ láti nípa ọ̀rọ̀ tí àwọn alárúbáwá wọ́n mú ìyáláyà ọtí ọtí débi pé kí ni ọmọ tún fi ń yẹn gẹni ìkànnì tàmátà iná dúnìyà fa iná kàfáàní iná nashawat wà ní sáì síta ó ní èrè ọ̀rẹ́ mi gbádùn ayé rẹ̀ gbádùn ayé rẹ̀ ó padà tán kò sọ wípé ṣiṣẹ́ dáadáa ó padà tán ní gbádùn ayé ẹ̀ bá láìsù ṣe láìsù dáadáa ó padà tán minan nashawat mú tí mú àmú yóò àmú para wà ní ìsáìlì ìsán wáwọn obìnrin tán rẹwà kó o ṣe kí ni kó gbádùn ayé rẹ̀ ibi tí wọ́n fẹ́ràn láìpù dé òní yẹn so torí náà tábà ń sọ fẹ́ lómi pé wọ́n mú sí aráàmù ní kankan ah, ní à ẹ̀ tẹ́sí islam ṣe ìtùsáàmù pé láyé ah, ṣùgbọ́n láwọn bò wọn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní fàhàl antumun tawun fàhàl antumun tawun àfihàn ẹja so islam ìgbà tí ó dé náà kò ń ṣe wípé àwọn alárúbáwá yẹn ni ó kàn yẹ kó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà tí gbogbo ẹ̀rẹ́ sáré mọ́ra ó nira fáwọn náà láti lè adjust ṣùgbọ́n wọ́n adjust ni wọ́n adjust tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí ó máa adjust náà gẹ́bí tí mo sọ àtẹni tó ń ṣe wáàbí àtẹni tó ń gbọ́ wà sí ẹni tó ṣe wà sí kàn ní opportunity kan bóhun ló ń ka jáde fún yín bóhun ló ń ka jáde yẹn òun yóò máa bẹ̀rù dùpé yín tí mò ń ka jáde fáwọn èèyàn kó mọ́ jẹ́ pé mi gangan ni màá máa takò jù so owó máa bẹ̀rù ju bẹ́yìn ṣe ń bẹ̀rù lọ ṣùgbọ́n káwọ pẹ́ni tó ń ka jáde fún wa màláìkà ni àbí òun náà ṣe màláìkà ìkankan náà gbogbo wa ṣùgbọ́n torí pé ló ń ka jáde yóò máa bẹ̀rù pé tó ń kà jáde yìí kó mọ́ jẹ pé òun gẹ́gẹ́ lòun ó máa ṣàkóbá fún àwọn èèyàn òun làwọn èèyàn ó máa fi ṣe ẹ̀rí tí àwọn ó fi wá pọ̀ níwájú ọlọ́wọ́ wa ta'ala yóò máa mọ́ ń as much as possible so ká jìnà sí àwọn nǹkan wa ta'ala ò inshallah adadun bi subhanaka lahumma bihamdik ashhadu an ilaha illa شركة وأتوب إليك والسلام عليكم نعم حديث نعم náà ìbéèrè wo ni pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sọ ìtàn àwọn arákùnrin mẹ́ta kan so lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun ni èèyàn tó ṣe wípé èèyàn kan bá ṣiṣẹ́ ẹni tó bá ṣiṣẹ́ kò rántí gbogbo iṣẹ́ rẹ̀ ó lọ so lẹ́yìn bí a bí àtìkò gbọ́rọ̀ kan ló wá rántí pé òun ò ti gbowó iṣẹ́ òun lọ́dọ̀ ẹni tó ń bá ṣiṣẹ́ ó wá padà sí ọ̀dọ̀ ẹni tó bá ṣiṣẹ́ lẹ́yìn ìgbà yẹn ó wá ní mi tí gbowó iṣẹ́ mi lọ́wọ́ rẹ̀ ìyẹn wá ní wo àwọn ẹran tí agbo ẹran tó ń bẹ yẹn owó iṣẹ́ rẹ̀ nìyẹn ni bóò ni agbo ẹran mo fi ra ẹran àwọn ẹran yẹn ní wọ́n bí kí iná rẹ̀ sí tó fi di pé wọ́n pọ̀ tó báyìí torí náà lọ kó ìbéèrè wa ni wípé ṣé ẹ̀tọ́ rẹ̀ ní nǹkan yẹn àbí kò ń ṣẹ̀tọ́ rẹ̀ kò ń ṣẹ̀tọ́ rẹ̀ ìtòjẹ́tọ̀ rẹ̀ náà ni pé ìgbà tó wá kó fún ní owó tí ó yẹ kó fún òun kọ́ ló ní kí ó mọ̀ gbogbo owó iṣẹ́ òun ni ògbó gbogbo iṣẹ́ sẹ́yìnbà tó wá káńpé ìtẹ́jọ àgbílé lórí 100,000 naira ní ó wá wá lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta ipé mi ìrántí gbowó ṣẹ́ èló yóò fún 100,000 náà yóò kó lè lọ́wọ́ kò ní sọ pé bóyá nǹkan tí wọ́n gan owó tí a fi ṣe ètì nǹkan kàmàrà kó wá ní 100,000 gbà yẹn bí nǹkan bí 500,000 kí ni so yóò tẹ́ ẹ̀kẹ́ fún mi sí òun 500,000 no iye tó fún náà ni iye tí ó jẹ́ 100,000 ló jẹ́ ṣùgbọ́n ọkùnrin yẹn ṣe dáadáa pẹ̀lú wípé kí ni ó wò wípé owó yìí kó invest yẹ so káníkó invest yẹ ẹran tó fi àkẹ́ràn yẹn kú lápèjúwe tẹ́lì yẹn bá padà wá ṣé yóò sọ fún pé mo bẹ̀rẹ̀ invest yẹ ní mo fi rẹran ẹ̀ẹ́dẹ̀ ti kú ni a níta ló bẹ̀yìn iṣẹ́ ni kí ló kàn mí pẹ̀lẹ́ran bá ń kówó iṣẹ́ mi tí ó sọ nìyẹn ṣùgbọ́n gbà tó ṣe kó invest ẹ̀ tí nǹkan yẹn da òun náà ṣe kí ni inú rẹ̀ dùn ó gbà inú rẹ̀ dùn ó gbà so kò ní ṣe ẹ̀tọ́ rẹ̀ ní àwọn ẹran yẹn ṣùgbọ́n lára ẹ̀yìn dáadáa tí ẹni yẹn ní òní tí ó ṣe so ló jẹ́ pé asokun àti anábíwá muhammad sallallahu alaihi wasallam lára ìwà rẹ̀ òun ni pé tó bá ra nǹkan lọ́wọ́ èèyàn ó tún máa ń ṣe dáadáa bí ẹni tó ra nǹkan lọ́wọ́ rẹ̀ ju tí ẹni ìyẹn gan bèèrè fún lọ ju tí ẹni ìyẹn bèèrè fún lọ náà wá lè ká fún pé ìwà tó ṣe wípé kò bẹ́ẹ̀ lọ nígbà máa ń ná máa bẹ́ẹ̀ ná pa eh, Islam encourage wa ká máa ná ọjà ní àná pàjúdé tábà tí ẹ ná kó jẹ́ nǹkan tí àwa náà ó fi nǹkan yìí àmọ̀túnwọ̀sí ni so gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ wọ́n láwọn àdá náà

náà uh, ìbéèrè ni pé ẹni tí àwọn ẹni tọ́tí tí ó dẹ̀ ń kírun nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ó ti sọ fún ìyàwó pé ìyàwó má tọ́tí mọ́ ìyàwó òṣèlú ni ìyàwó gbà ọkọ ní kó máa ta mínírà tó sọ̀rọ̀ ọtí tó ń tà ó ṣáà ọlọ́run òwúrò so ó ṣì kì í títì lórí máa tọ́tí náà àkọ́kọ́ òní pé tó bá ṣe pé wọ́n jọ fẹ́ra wọn lọ́nà yẹn láti pèlẹ̀ ó mọ̀ pé irú bísínẹ́sì báyìí náà ló ṣe láti pèlẹ̀ ṣùgbọ́n òun náà mọ̀ tàbí ọkọ̀ òun mọ̀ pé ṣẹ́yìn òun ṣe nǹkan tó bẹ́sìn wọn so yóò gbìyànjú àti máa ṣe wá àti fún títí obìnrin yẹn ó ṣe kiri tí èrè kúrò ń bẹ torí pé nǹkan yẹn àtàbà ah, ń kọ̀ntínú gbèsè ayé lọ bẹ́ o ma affect àwọn ọmọ àwọn ọmọ iná lè padà ma fẹ́ ma ta ọtí bí àwọn ṣe ń ta so tó bá ṣe wá àti fún tí ò bá gbà kò sí nǹkan tó burú bí pé kí ó kọ̀ ọ́ lẹ̀ kọ̀ ọ́ torí pé nǹkan tó máa ní negative impact ni lórí àwọn family rẹ̀ so ṣùgbọ́n tó bá ṣe yí pé òun náà mọ̀ pé nǹkan yẹn ò dá wà lọ fẹ́ wu obìnrin bẹ́ẹ̀ sòwò gan fúnra ẹ ṣe ni ó ní ẹ̀ṣẹ̀ látara pé ó mọ̀ pé tí ẹni yìí ń ta ọjà tí ò bẹ́ sí mu ni ṣùgbọ́n torí pé yóò fẹ́ ló fi fẹ́ sòwò náà máa ní ẹ̀ṣẹ̀ òwe tó gbéyàn kéèyàn bí ilé sòkòjẹ́ bí ẹ̀ṣẹ̀ jẹ́ wọ́n láwàá náà no problem ṣìnáp lọ́wọ́ èkí fún Thank you náà a ṣe a lè fi ọtí káti ṣe àgbò káti kí àgbò rárá a lè fi ọtí kí àgbò torí pé ìnàlá lámìí ẹ̀ṣàl ṣìfà akùnfí ma harọ̀ ma àlè gẹ́gẹ́ bí ó ṣẹlẹ̀ láti ọba abdullahi masu rọ́bí aláwọ̀ àmì ó ní ọlọ́wọ́ ọba kò fi ìwòsàn yìí níbi nǹkan tó ṣe léwọ̀ fún yìí àwọn míì ní ó lálàáfíà dọ́dọ̀ àníbíwá Muhammad sallallahu alaihi wasallam nú àwọn afá ṣùgbọ́n ọ̀rọ̀ wà lórí yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu tí orin rẹ̀ ni ní tó bá jẹ́ nǹkan haram à ń ṣe ìwòsàn ìkanú àwọn doctors lásìkò ànábì sallallahu alaihi wasallam ó lọ bá ó ní àwọn máa ń fi ìkọ̀ǹkọ̀ ìyẹn frog àwọn máa fi ń ṣe ìwòsàn anábi sallallahu alaihi wasallam fanahahu anábi nìkan mọ̀ so látara pánábi sallallahu alaihi wasallam kọ̀ fún yẹn ó túmọ̀ sí pé kò ń ṣe ìwòsàn bákan náà yẹ̀kan náà lọ bá ní sallallahu alaihi wasallam láti lè fi ṣe ìwòsàn anẹ́sọ̀lá àtọ́lá ní ìyàdáwò wàlé ìtàbídáwà ọtí àrùn ní kò ń ṣe oògùn ìtumọ̀ eléyìí ni wípé tẹ bá wò pé tẹ bá mú ipé yóò kí àrùn kan lára yín ó tún ní àrùn ní tí ó ṣe kíni tí ó fílẹ̀ sínú ọkàn yín òkèrè jù ká mọ́tí sọ wípé ó tún lè dáhùn ara ní ìgànlẹ̀ sínú kíni sí ara yín tó à ń fi ọtí àti fi ìwòsàn torí pé nǹkan haramu pàtàkì jùlọ ọtí àwọn nǹkan míì tí ò bá tó ọtí àwọn àpá àmọ́ sọ ilé tí làlúrí bá wá téèyàn ò rí nǹkan míì mọ́ àyàfi nǹkan yẹn tó dẹ̀ nílẹ̀ wípé téèyàn bá lo nǹkan yẹn nǹkan yẹn máa kúrò àrùn tó ń ṣe máa kúrò ní ìtí ó tẹ̀wọ̀n so ìyẹn lè fi sí abẹ́ làlúrí ṣùgbọ́n àwọn àpá mi a mọ́ sọ wípé àtàdáwí lẹ́yìn ìtawà àjíbà ká ṣe ìwòsàn ara kò ń ṣọ̀ràn yẹn kò ń ṣe ọ̀ràn yẹn kálà ń lo òògùn kan láti lè fi kí àrùn kan kò ń ṣọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó ṣe pé ó wà pàmì síbù ni torí pé anamsọ̀lá àtàlá ní tàdáwá yà ìbàdàlá ẹ̀yìn ẹrú sin ọlọ́run ọba ẹ̀wá ìwòsàn sáàmù tó máa ń ṣe yí fàyínà lọ́ lẹ́m yọba dá ánìlà wọba aláwùdáwà ọlọ́run ọba ò fi àrùn kan lẹ̀ sórí ilé ayé àti kó ṣe pé ó ní ìwòsàn rẹ̀ nínú ẹgbà so eléyìí ṣé ó túmọ̀ sí pé ọ̀ràn yẹn ní ká wá ìwòsàn sí àrùn ara tó bá ń ṣe wá èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn tó lérò ni pé kò kí ń ṣe ọ̀ràn yẹn ìjọba wà pàfi sí wò ní ó fi lọ́pẹ́ ẹ̀rẹ́ lómi tí àrùn kan bá ń ṣe ó lè mọ́ lóògùn ó lè máa ṣe kí ni kó máa bẹ̀ náà yóò ogún owó owó tó bá lópin ìgbà ti máa tí ó dẹ̀ kò sẹ́ṣẹ̀ fún ṣùgbọ́n bá ẹgbẹ́ kò lo oògùn ó wá ń kọ̀m̀plẹ́nì oúnjẹ rora ó dẹ̀ ń ó ti di kó ń ṣe sáńpẹ̀ ní àtàṣákì so ìyẹn ni ó máa mú lẹ́ṣẹ̀ àìlógún rẹ̀ yẹn yóò sọ ọ́ di ẹlẹ́ṣẹ̀ látara wípé ó ń kọ̀m̀plẹ́nì lórí àrùn tó ń ṣe ṣùgbọ́n ẹlòmí ó lè jẹ́ pé kí nǹkan bá ṣe ó lè jẹ́ pé ó ṣàdúrà ni ọlọ́run bá subhanahu wa ta'ala lè lè ṣe kí ni ó lè gbé àrùn yẹn kúrò tó ló jẹ́ pé ẹlòmíì kò ní lóògùn sí tó ń ṣe ọlọ́wọ́ bódẹ̀ tí kí ni yóò gbé wòsàn wá òní ẹlòmíì dẹ̀ lè lo tí ó lò lò lò lò lò kí nǹkan afọ má ṣe kí kó má ṣe àwọn àfáàfin máa ń láàárín ìlò sí àrùn àti oúnjẹ jíjẹ nítorí ọlọ́wọ́ ó ní ọmọ tó ẹni tí ó bá ṣe wípé làlórí bá ó bá dé fèdì dé tó wá lọ jẹ bí òkú mbètè ọlọ́run ní kò sí nǹkan tó mẹ́ ó lè jẹ́ torí pé nǹkan yẹn ni yóò gbé ènìyàn lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lè sọ pa pé tí n bá jẹ nǹkan yìí yóò gbé mi lọ a lè sọ pé tí n bá lóògùn yìí àrùn tó ń ṣe bí ó lọ kò sẹ́yìn tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà dókítà tó rẹkọmẹ́ǹdì òògùn fún ìyàngún ò lè fọwọ́ rẹ̀ sọ̀yà ayẹ́sìn tó lè sọ òun náà ni pé òun ló kan pé nǹkan yìí yóò ṣe kí ni yóò kí ọgbà ẹ̀ so lóbi jẹ́ wípé ká ṣe tàdáwí àwọn àfáà ní gbà wípé kí ni lẹ́yìn bá wà àjíbà ní àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà pé kò ṣe ọ̀ràn ẹ̀yẹn so káwá sọ pé fẹ́ fi ọtí ṣe ìwòsàn tùwánẹ́sọ̀lá àtàmídì láti ọtí yẹn mọ́lẹ̀ ni wípé ọtí ni dáwù lòun gan fún rẹ̀ àrùn ni wàlẹ́ta tìtàwà kò kí ń ṣe ìwòsàn náà kéèyàn kan ó lo ògùn kan ṣùgbọ́n ògùn yẹn wọ́n ti fi bí ọtí sí ọtí tán wá fi sí kọ́ntítì yẹn kéré gan débi wípé téèyàn bá mú kò lè pààyàn tàbí kò lè mú yàn òun ríra kò dẹ̀ máa tẹ́sí ọtí téèyàn bá mú ṣáwa lè lò kò ń ṣàwálà o àwọn kan ti ṣe bí àwọn blood tonic kọ̀ọ̀kan tán máa ń ṣe tó ṣe pé wọ́n á ti áàdì alcohol mọ̀ ṣáàlì mú blood tonic bẹ́ẹ̀ tí o máa ń ṣe wípé quantity alcohol tán áàdì mọ́ tí o bá ti ṣe nǹkan tó lè intoxicate wa ìdájọ́ ethiopia ṣọ́ọ̀ṣì la máa fún lápẹjú èsì onígorodóòlù kan ó bẹ́ńlẹ̀ àwọn wá mú ọtí kékeré wọ́n kan sí sáṣẹ lómi yẹn fi ṣàlùwàlá kí wọ́n àbó ti dẹ̀gbìn àbí omi grodóòmù kan ìtọ̀ kékeré kan ti sáṣẹ lè kómi yẹn ṣàlùwàlá àbá lè fi ṣàlùwàlá sọ á rí pé kíní kékeré yẹn ní tó kán sí yẹn kò sọ omi yẹn di ẹ̀gbin so bẹ́ẹ̀ náà ni tábàmì ti ọtí náà ògùn kan lópin ìgbà tí ò bá ti lè intoxicate tí ó dẹ̀ tẹ́kì ọtí kò sí nǹkan tó burú lè pé káwà lù ṣùgbọ́n ṣe ní lè ṣe haramu ní fún mi kí n ṣe mọ̀hálájẹ ọtí láti lè fi ṣe ogun ṣùgbọ́n táwọn kan bá ti ṣe mi tẹ́mi bá ra so kò sí nǹkan tí ó burú ó ní kankan tí àwọn afẹ́sìn a máa pè ní alìsìhálà òun ni kí nǹkan change láti condition kan sí nǹkan so eléyìí àlàyé ó pọ̀ lórí ẹ̀ lápẹjú ẹ̀sìn tá bá oúnjẹ tá jẹ oúnjẹ tá ń jẹ ajẹ meat pie ajẹ gbogbo ẹ̀ ìgbà jẹ nǹkan tó mọ́ ń jẹ ṣùgbọ́n tá bá ti jẹ́ sínú wa tó wa tí ó bá jáde lábẹ́ wa yóò di yóò di nǹkan ó ti sàhálà ó ti change ó ti transform ó ti di nǹkan tó jẹ́ ẹ̀gbin lẹ́yìn ò lè jẹ mọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ ìta lè jẹ yìí náà káàkiri nǹkan yẹn náà tún transform tó tún di nǹkan tó mọ́ látẹ̀jú èsì oúnjẹ tá a láàjẹ sínú yẹn inú ẹ̀ náà ni wàrà tí ìyá ń fún ọmọ mu yẹn mílìkì tí ìyá ń fún ọmọ mu inú oúnjẹ tá a jẹ láti inú intestine mọ́ra wọn gbogbo àwọn nǹkan ẹnu ó ti jáde tí ó padà wá ṣe kíní tí ó produce leaf tó lálàáfíà bó ṣe ń ṣẹlẹ̀ lára àwọn ẹran gẹ́gẹ́ bí tọ́nà ọba sọ fún wa oúnjẹ tán jẹ sínú yẹn inú ẹ̀ náà ni wàrà màálù àbí wàrà ẹran ibẹ̀ ló ti jáde ní ìfilẹ̀ jẹ́ nǹkan halali ìtàlẹ̀wò ṣùgbọ́n ìgbẹ́ ìyẹn orí ó ṣe kíní ó jẹ́ nǹkan haramu ṣùgbọ́n bó ló ti jáde ibi tó mix papọ̀ nú yẹn tá a máa sọ pé ìgbẹ́ ibẹ̀ náà nìkan ẹ̀ ti jáde so ìdájọ́ ìtìhálà pé kí nǹkan change kó transform láti tí ò dá sí nǹkan tó dá so àwà àbí kí nǹkan transform láti nǹkan tó dá sí nǹkan tí ò dá ó wà àwọn àbá àwọn fún alápèjú eré nísìnyí arókùnbètè lẹ́ẹ̀lẹ́ kúnbètè ẹran èèwọ̀ ni fún wa láti jẹ́ ṣùgbọ́n after a while kájú òkú bètè ẹran yẹn ni ó padà di tó ti compose awa padà rí pé iyọ̀ jáde ń bẹ adẹ̀mọ̀ pé iyọ̀ ń ta lè ṣe kí ni ta lè jẹ ni ṣá lè lo iyọ̀ yẹn àbí a máa rántí ìpìlẹ̀ rẹ̀ wípé ẹran tó dòkú bètè tó ṣe kóhun ló padà ju tó kẹfún lójì so eléyìí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa nǹkan pé ní ìsìnhálà nǹkan tí ó lọ ni ṣùgbọ́n ní ti wá ní mo fẹ́ tíìtì ọtí kó lè di irú nǹkan bẹ́ẹ̀ eléyìí èèwọ̀ ni fún wa láti ṣe kíyàn kí bu ọtí sílé sí délẹ́bù bí ọtí yẹn yóò padà wá ṣe ìdíje vẹ́nígà yóò lè kánú èèwọ̀ ni fún wa láti ṣe ṣùgbọ́n èèyàn ọtí kan kí bu ẹ̀ síbi kan àmẹ́ni tó kí bu ẹ̀ ìgbà tó yà kàn ní kó ti di kánú yóò ti di vẹ́nígà ṣáà lè lo àbáwọn fún ní ìdájọ́ ọtí àkọ́kọ́ ẹ̀ẹ́ o ti transform

na ṣé oúnjẹ ṣé oògùn nìkan ni ta sọ yẹn wà fún ike bí alcohol tó bá wà ń bẹ tí ó ń ṣàwàlá ṣé o ṣé oògùn nìkan ló wà fún àbó wà fún oúnjẹ náà àti oúnjẹ náà àti oúnjẹ náà tí ó bá ti fi ṣàwàlá mú alcohol láfi sí lápẹjú ẹni àwọn míì lè ṣe kéèkì tó ṣe fún wọn láwọn fi ọtí ṣe preservative fún tí ó bá ti ṣe pé nǹkan tá a bá jẹ tí ó intoxicate wa ìṣòkè nìkan ẹ̀hẹ́n tó wà pàdé sílùú kò ní máa tẹ́sì ọtí bẹ́ẹ̀ ni kò lè mú wa ń ríra ní tó wà fàmí sílù ṣùgbọ́n kò tọ́ fún àwa láti láàrín fi ọtí ṣe preservative fún kéèkì èwọ̀ fáwà láti ṣe ṣùgbọ́n èèyàn kan wọ́n ṣe ti transform ó ti mix papọ̀ mọ́ra wọn ó ti transform ó ti di nǹkan so ó ti a lè ṣe kí ní tá a lè jẹ bóyá oògùn ni o bóyá oúnjẹ ni o so kò sí nǹkan tí èyí tí kò lọ́nu méjèèjì kò jẹ́ bó jẹ́ wà láwà rẹ̀ náà wọ́n tí dọ́kọ̀ wá fẹ́ ọpẹ́ ti èèyàn so wọ́n á fún yẹn ní nǹkan tó ṣe pé tí a bá lò èyàn onímọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ mọ́ àbígbà ní kó ṣe wí pé ẹ máa mọ́ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀mí fíìlì pain in tí wọ́n bá mọ́ yára lọ kán mọ́ yá lọ ẹ̀mọ̀ rí tí wọ́n yá báyìí ṣùgbọ́n kò ní dúnyìn látara pé wọ́n try láti dẹ́dì ìgbẹ̀yẹn náà fúngbà díẹ̀ tó bá wá yá tí oògùn tán fi tì yẹn bá ṣiṣẹ́ tán èyí ó nígbà tí wọ́n ń ya nǹkan yẹn ṣé nǹkan yẹn ṣé ó takò ẹ̀ náà eléyìí lára àwọn tí wọ́n pè ní làlórí ni so wọ́n máa da nǹkan yẹn ní báńjù báńjù that is àwọn nǹkan tí ó jẹ́ bí anesthetic tó ṣe pé wọ́n á lò tí wọ́n ó fi jẹ́ kí èèyàn mọ́ mọ́ pain tí ó ń bẹ fún nǹkan yẹn tí ó bá kí ń ṣe wípé situation bẹ́ẹ̀ èèwọ̀ ni fúnyàn láti máa lo àwọn nǹkan báyìí ṣùgbọ́n lu situation yẹn so wọ́n á ṣe é ní ọ̀tọ̀ náà ṣe eléyìí náà ṣe ìdájọ́ kan náà ló ń bẹ fún wọn àti ọtí ṣe ìdájọ́ kan ló ń bẹ fún wọn àti ọtí torí pé padà wá sọ pé kí wọ́n fi ọtí ṣóògùn wáyé tí wọ́n lo eléyìí méjèèjì ò kì í ṣe nǹkan kan náà wọn kì í ṣe wọ́n yàtọ̀ síra wọn ṣùgbọ́n ẹni tó ń bá fẹ́ lò ó púpọ̀ ń fẹ́ mọ́ fi gbádùn ara àwọn bí àwọn ọmọ ta ní ṣe máa ń ṣe haramu ni torí pé nǹkan yẹn afẹ́kì kìíní so àwọn mukadirat láwọn nǹkan tí yóò máa jẹ́ nǹkan tí yóò máa afẹ́kì wọn láwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n torí pé kò ń ṣe ìṣe ìdájọ́ ló ń bẹ fún wọn àtọ́tí so ààní sọ wípé èèwọ̀ ni láti lo òun náà fún ìwòsàn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé yóò lò ó fún nǹkan ìwòsàn tó ṣe kó fẹ́ lò fún fi gbádùn ara àwọn ẹni so yóò jẹ́ èèwọ̀ láti lòrú nǹkan bẹ́ẹ̀ so wọ́n lọ́wọ́ àlẹ́ Thank you. náà ìbéèrè ni pé ẹni tí ó bínú tó wá ní òní ṣe nǹkan báyìí so ó wá búra sí ó padà wá tún dáárò pé kìíní kò ń ṣe é kí ni nǹkan tí ó yẹ kí lóyìn bẹ́ẹ̀ ṣe náà tó wá ṣe pé nǹkan tó dáa ló bóra kó wò ní ṣe kó gbé ìbínú yẹn kó gbé ní kó rẹ̀ kó ìbúra rẹ̀ jẹ kó ṣe tó lóhun ò ní ṣe yẹn kó wá ṣe ìtanràn kó ṣe ìtanràn tó dáa tó lóhun ò ní ṣe lápẹjú tí ẹni á pẹ̀lú tó sọ wà lọ́ọ̀nì ní ìtúndélé ẹ̀mọ́ ẹni ẹ̀dẹ̀ ni ó jẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ fún yẹn tí ó kàn ṣe mistake àbójẹ́mọ̀lẹ́bí fún yẹn sèyàn tí wàá búra kó wà láàyè ní ìdílé ẹ mọ́ kéèyàn dẹ̀ délé rẹ̀ ní tó dá so kéèyàn kó ìbúra yẹn jẹ kó délé rẹ̀ ṣùgbọ́n yóò ṣe kíni yóò ṣe kàfàrà so fa kàfàrà túbú ìfàhámù asharat masakin min awsati ma tudrimun ahlikum aw kiswatuhum aw tahriru raqaba faman lam yajid fasiyamu thalathati ayyamin ذلك كفارة أيمانكم إذا حلفتم kàfàrà yẹn ni pé kó bọ́ aláìní mẹ́wàá aláìní lásọ o tó jẹ́ bí mùsùlùmí kó bá wọn mẹ́wàá kó fún wọn ló jẹ tó tó jẹ so àbí kí ó raṣọ fún wọn àbí kó tu okùn lọ́rùn ẹrú lásìkò táwa sì kò sẹ́rú ní ẹgbẹ́ tu okùn lọ́rùn ẹ so ó kù options méjì kó fún wọn lóúnjẹ tó bá ti ní agbára àti fún wa, lóúnjẹ àbí kó wó inú aṣọ tó ní nílé kó fún àwọn mẹ́wẹ̀wá àwọn aláìsí mẹ́wẹ̀wá so tí ò bá wá ní agbára àti sóúnjẹ fún wọn kò dẹ̀ lágbára àti fún wọn láṣọ yóò ṣe kankan kí ni tí ó ṣe òní kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta ó lè gbà tẹ̀lera wọn ó dẹ̀ lè gbà á ní ìdí yóò fún ọ̀ká kó gbà kan lónìí kó gbà kan lọ́sẹ̀ tó ń bọ̀ kó gbà kan lọ́sẹ̀ tuntun tẹ̀lé ọ̀sẹ̀ yẹn sọlọ́wọ́n bá ní kàfàrà ìbúra yín yìí o bákan náà ẹ̀ṣọ́ ìbúra yín tó ń tẹ́ni á ṣe nìyẹn kó mọ́ sọ pé torí pé á ní ilé gbàwẹ̀ àbí ní ìlówó kó wa takú lórí ìtólóhùn òní ṣe tó jẹ́ tó yẹ kí ó ṣe so Islam fi yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ òní pé tó dodo bá hàn sí wa kájú wọlé ká má wo pé nǹkan yẹn èyí tí ó máa yẹ pẹrẹ wá ní àdúgbò làwọn yóò ṣe mọ wò pé èmi mo wá kọ́rọ̀ tí mo sọ jẹ kò sí nǹkan tó burú kó kọ́rọ̀ tó sọ jẹ o kì í ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala òun ṣe màláìka anábì sallallahu alaihi wasallam gan á sọ̀rọ̀ ń gbà mí ọlọ́mọbó kọ̀rẹ́kì ẹ̀ lórí tó sọ yóò rẹ̀ kọ́rẹ́ta rẹ̀ yóò tún ṣe so kò jẹ́ bí yẹn jẹ́ wallahu a'lam

ọ̀tẹ̀ kan àti ọjọ́ mẹ́ta so mo rántí yẹn ni ṣùgbọ́n eléyìí mi rántí nǹkan tí ó ní ṣe pẹ̀lú hadithi eléyìí ni so èèyàn wá wa mọ́tò lọ so ó fẹsẹ̀ rìn lọ kò sí ìyàtọ̀ ń bẹ̀ so àwọn afáàmì àníbi táyà ṣe ń róòlù yẹn náà bí ìgbà tó ṣe pé èèyàn ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan náà so wallahu a'lam subhan na ogun ikọ́ náà ẹni tí ó mú ogun ikọ́ tó wọ́n ń ríra àṣòkó sí abẹ́ ọtí tó bá mọ̀ pé a ogun kọ́ yẹn ní tó máa mú òun rí àtẹ́lẹ̀ tó wá mú bẹ́ẹ̀ ni dájú ẹni tó mú tí ló bẹ fún ṣùgbọ́n tí ò bá mọ̀ pé òkun kọ́ yẹn ó máa mú ìrànwó nígbà tó wá mú ó ṣe mistake gun ọtí nìyẹn a máa wáyé gbà mí ọ̀rẹ́ ẹgbẹ́ bíi kéèsì èèyàn kan tí ìkan máa wà bá aṣọ wọn láwọn jọ wà nú plé so wọ́n jà ń sáàbù àwọn èèyàn gbogbo tí àwọn rókẹ́sì ti gbé wá làbá náà nà kọ́ọ̀bù sí ni wọ́n <laughs> lọ́ńtọ́ sí mi so kò mọ̀ pé ọtí ni ẹni tó jẹ́ ẹni tó wà ní títì ẹgbẹ́ rẹ̀ so ìyẹn ọ́dà fún ọtí òun mọ̀ pé ọtí náà lè náà ní tọ́fò náà so láì mọ̀ pé ọtí lò ó mú tán tó tó mọ̀ pé a ah, ọtí lò kí ni ìdájọ́ orí èèyàn bẹ́ẹ̀ so kò lẹ́ṣẹ̀ torí pé kò mọ̀ pé ọtí ni nǹkan tí wọ́n ń sáàbù ṣùgbọ́n ní tó ṣe rí pé ó mọ̀ pé ọtí nìkan yìí tó bá mú ó lẹ́ṣẹ̀ tó ogun kọ́ tó bá fún wa tó bá ṣe pé ogun kọ́ yẹn in tó lè mú wa tó lè mú wa ń ríra ní àgbọ̀dọ̀ mú torí pé àní sọ̀lá àtàlá ní ìnáma ìyàdá òun àrẹ ìtọ̀gbìdà wa àní àtàlá ní àrùn ló ń gẹ́gẹ́ fún ẹ̀ kò kí ń ṣe ìwòsàn náà last question thank you lord náà náà èèyàn dóòtù òun ni kí èèyàn máa ṣe bí ẹni kóòtù máa gbogbo ẹ̀ẹ̀ ogun kọ́mí ìwọ̀n ajé ká mọ̀ pé alkọ́ọ̀lù wà ń bẹ wọn náà máa kọ́ síbẹ̀ pé alkọ́ọ̀lù ó wà ń bẹ so alkọ́ọ̀lù kan ṣe pé àwọn gbogbo ẹni tí a bá mú tí kò bá ń ṣe ní tààrẹ strong yóò ṣe kí yóò wíra so yóò kà máa sọ̀sọ̀ kú sọ mọ́ra wọn èèyàn tí ń wíra nìyẹn so nípa ẹni tí yóò lè kú tẹ́lẹ̀ ní tí a bá mú tí yóò bu ẹ̀bùrọ̀ ẹni ẹni bàbá bàbá yóò bu tán tán máa sọ ike áwọ́sọ́ báyìí ẹ̀ èmi kọ́ ọmọ sọ torí pé kí ni ó ti ń wíra omi ń wúrí àmì àtìkù gbà yẹn olùbọ̀ tó jẹ́ pé Hamza ìyẹn ẹ̀gbọ́n bàbá àti sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ́wì ọ̀tọ́là ìgbà tí ọtí ò tí ì di èèwọ̀ ohun tí ń jọ kan ràǹkúmí tí Ali radiyallahu anhu tí òun ọ̀rá ń rè tó tọ́jú ipò òun fi ṣe wàlímà Fatima radiyallahu anha bí a ń ra ṣe mú tó bẹ́ẹ̀rà ń kúmí kì ní ẹwà dùn á lè rọ́jì aláwọ̀ àmìtí ẹwẹ́lẹ́ yìí tó ṣe wà lọ bá ní sọ̀lá àtàlà ìgbà tí ó dọ́dọ̀ àní sọ̀lá tó ṣàlàyé fún ànẹ́bù wà lọ bá ń kà tí wẹ́lẹ́ yìí tó ṣe ní gbogbo yìí kàtí ansa sọ fún ànẹ́bù sọ̀rọ̀ gbogbo ríra ẹni téèyàn ò lè bú yóò ṣe kí ni yóò bú ṣùgbọ́n ẹni tó ń tògbé ó yàtọ̀ sí epe oún kí ni ohun ríra tíyàn bá mú tí tí ò bá tí wọra dáadáa ó lè mọ lọ lẹ́wọ́ ìtògbé yẹn ṣùgbọ́n tó bá wọra dáadáa ni èèyàn lè mọ ṣe kí ni kó mọ sọ ìsọkúsọ so ogun ọtí mi wọ́n á lè fi kọ́ síbẹ̀ ní kékeré ó ní alcohol nínú so ó ní alcohol nínú tíyàn gbọ́dọ̀ avoid so wallahu alam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك